Life in ò bá life in, lifetime yín ò bá lifetime, mi ò mú rárá lifestyle yín ò bá lifestyle mi rárá ìka èèyàn ló pọ̀ jù ní yín ìka ìka ìka èèyàn ẹ kọ wicked èsì tí kò wọ̀ lórí. ẹ kọ wicked. like on top of waiting àtọlọ́pàá yín àtọ̀yìn ọba àtẹ̀yìn orí facebook fraka blogger gbogbo yín àti commentator tó wọ́n kọ́là a lot of you are wicked. lifestyle yín kọ̀ ọ̀hún people have made Now, how do you want to get to justice? How do you get justice? ṣe ti lọ ṣe autopsy àbí kílẹ̀ pé toxicology ṣe ti lọ ṣe ni ṣe ti mọ cause of death. you know just two things your card of my there you supposed to answer them one two the fact pé answer one. I get it. I understand the Nigerian system. I'm lock it up. Which is bí àkótó wọn really set up for one year. It wasn't even just about Oyabeji but just to get that embarrassment to be locked up. kò dẹ̀ sí kan tó fa gbogbo kíni pé àwọn nǹkan tó ti ṣe fúnra yín in the last couple of years owó lẹ ṣe ń gború ẹ̀ lára ara yín nìsín. because ó yí sórí jọ̀kásì lẹ́nu ni tó bá di ní ọ̀la tó bá yí sórí àbíkẹ́. Possibility the Pentecostal will not do, she will do the same thing. Possibility Paul will do the same thing. And for how long do people want to continue, or continue to do this? always And look for genuine peace, peace rather than fracalizing it. kò ní bàbá pọ̀lá nínú olórí burúkú olóṣì kíní kan ayé máa bàjẹ́ ni ó máa ṣẹ̀wọ̀n ní this and that. àbíkẹ́ tún ní wọ́n lọ àbíkẹ́ sọ pé wọ́n lọ àráìsàn lọ́wọ́ ṣíbí lẹ́yìn. I don't know how true that could be. ó ní àwọn ọlọ́pàá kan lọ arise àbí wọ́n lọ arise ọlọ́wọ́ síbí ṣọ́wọ́ ọlọ́pàá ẹ̀ ní orúkọ téèyàn lè kọlù wọn out àbí kí ni what is behind the what is behind the harassment what behind the harassment in some of your statement wọ́n ní ọlọ́wọ́ ṣe mí ti wọ́n ní ọlọ́pàá tètè mọ́lé bí ẹ̀mẹ́sàn-án on top of waiting. ọ̀dọ́ ẹnu yẹn ló máa pa yẹn náà ìyẹn lọ́wọ́ sí bí mẹ́rin ṣe gbẹ ẹnu yẹn ló máa kó báyẹn bẹ́sẹ̀ ṣe rí bẹ́sẹ̀ ẹsẹ̀ tó ló tó pẹ́pẹ́ yẹn yẹn ẹsẹ̀ òun dúró nìkan

kò sí bá ṣe fẹ́ ṣe analysis àti jọ̀ká àtàbíkẹ́ it will continue to fall on both of you both of you will continue to be called out both of you oh fuck you may continue to be there. tó pé èrò ìkúrà kúkú bẹ́ẹ̀. Most of you will be calling out, will be called out. And and I and you are the same people screaming for justice. Both of you. ṣó wà ṣó rírì Show show ṣó rírì ṣó fi ẹ̀. èyí tó yẹ pé fúlákà lẹ fi ń lẹ fi ń jí lẹ fi ń sùn. fúlákà lẹ fi ń jí òun lẹ fi ń sùn. don't get it. kí ló pa Ìyábẹ̀jì ẹ lọ ṣe first thing and foremost ẹ lọ ṣe autopsy àbí kí lẹni tí pè ẹ lọ ṣe let's find out the cause of the death. Maybe your looking and welcome on board. Abikes is trying to protect the name to the cat to label. The cat now, she's not coming out to come and prove or defend that. But Iyabeji, Iyabeji dead. is what is the angle to wọ́n ń to clear all this mess on the floor. Iyabeji ti kú. The whole thing is a mess. It looks suspicious. police are not doing the right thing kò dẹ̀ síkan tó fàṣọ pé individual yín agbára tí ẹ ní gbogbo yín ń lò agbára tí gbogbo yín ń lò agbára tí gbogbo yín ń lò. ẹ ti fi balẹ̀ yẹ na ẹ wá sá káàkiri. mi ò lọ sí ó ti next year mo plan láti lọ sí Mecca kọ́lọ́n bá ṣeré mi kọ́lọ́n bá ṣeré mi next year mo plan láti lọ sí Mecca. next year plan láti lọ sí Mecca kọ́lọ́n bá ṣeré. kọ́lọ́n bá ṣeré next year lágbára náà. fẹ́ rí justice o fraka lèmi rí tẹ̀ ṣe o fraka òun lèmi rí tẹ̀ ṣe this is not justice. when you read justice tó bá di bẹ̀rẹ̀ tẹ fẹ́ jà fún the read justice àbáyé spell gbogbo out àti tọ̀sún àti tòsì tẹ padà sọwọ́ yín sílẹ̀ tẹ sọ̀kọ́ tó rí lè go wọn. àbá yín béèrè justice gbà yín. àwọn ọlọ́pàá pariwo pé kí dọ̀kátì wà wanted wanted because wọ́n ní kó wá wọ́n ní ìyẹ̀ kó wá sọ̀kọ̀ tó mọ̀ nípa ikú Ìyábẹ̀jì àwọn ọ̀kan ló sẹ̀tẹ̀ ló sẹ̀tẹ̀ ọbẹ̀ yẹn àwọn ọ̀kan ló sẹ̀tẹ̀ ọbẹ̀ yẹn dọkasi náà tuntun lọ fẹnu já wáyà pé wọn kan kidnap wọn kan wọn kidnap ọmọ tọmọdé wa position ẹ náà possession ẹ gbà yẹn òun náà fẹnu já wáyà òun náà ṣàkóbá fúnra ẹ̀ àwọn ẹni fẹ́ àwọn ẹni kó àwọn ẹni máa lọ́wọ́ ẹ̀fẹ́ kó wáyà ẹ̀fẹ́ náà rẹ̀ which of course she is refusing to do that. ọlọ́run bá yín tọ̀rọ̀ tó wà lẹ́yìn o ọlọ́run nìkan ló lè bá yín tó lè bá yín ṣe. wọ́n tún ní wọ́n tún ní wọ́n petition bàbá Mohbad kó àbíyà ní alágbọ̀n wọ́n petition bàbá Mohbad wọn mẹ́ni petition ni. just I just don't get that system in Nigeria. Nigeria calls so many jobs. ìgbà oníjọkàtì oníjọkàtì ó tún dè fíìmù àwọn ọlọ́pàá ìgbà oníjọkàtì tún ṣèyìn She go, out. she go about defaming the police after declaring her wanted. Now she's hiding and cannot be seen. <laughs> The first man will, oh man will know. The cast man, the cast, ibẹ̀ yìí lẹ pè lókété. Nígbà tẹ́ pè lókété, mo lẹ kí lẹ expect tó ṣe, The máa sáwọnú wò ní now. orúkọ ló ń rò orúkọ ló ń rò Dorkas ẹni tó bá sáwọ inú wò tó bá pẹ́ bóyá abọ́ta nínú wà tó ń bá mu. That country is tiring. Country yẹn make make him a weak. from the top to the bottom. When I even think about kéèsì <sighs> ọ̀rọ̀ Mohbad lákọ̀ọ́ pé ṣé àníyàn ní Nàìjíríà ẹ̀yin tẹ́ ń vote fún bàbá ṣàníyàn ní Nàìjíríà ṣá ní gọ́ọ̀mẹ̀ntì ṣáà. ìyẹn mọ́tò pàwọ́ àwa Yorùbá lè mẹ́kẹ̀ àwa lọ́tọ̀ ara wa wọ́n ní wọ́n yìnbọn wọ́n pààyàn ní ensas Sanwó-Olú lọ síbẹ̀ Bọ́lá Ahmed Tinubu lọ síbẹ̀ ah, Allah Allah ọlọ́run bá yín sọ̀rọ̀ yìí o. ọlọ́run nìkan ló lè bá yín ọjọ́ o. tẹ ẹ kí ọmọ kí ọmọ jẹ̀bi Ọlọ́run òun lọ̀rọ̀ ọ̀rọ̀ analytics yàgbégi kí ọmọ jẹ̀bi Ọlọ́run. àní hmm. jẹ̀bi o orí tá a máa ṣe tó wá ní kó máa dẹjọ́ mọ́ wa lẹ́wọ́ ọlọ́run ní jẹ́ ká ṣòro orí bẹ́ẹ̀ o orí ẹbí orí ẹbí lẹ́yìn ṣe báyìí nísìnyí o orí tó ń di ẹbí mọ́ yín lọ́wọ́ òun lè ṣe báyìí o. orí tó jẹ̀bi mọ́ yín lọ́wọ́ òun ni gbogbo yín ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o and it's like you guys don't get it. ẹ gẹ́tẹ̀ tó pàkẹ́tì bíbá. Very bad. bọ́ ìkú lẹ́yìn má gbà ibi my, òun yọ orí tó máa dẹ̀bi mọ́ lọ́wọ́ òun lè ṣe lọ́wọ́ báyìí òun lè ṣe o ìjà tẹ́ ń jà lọ́wọ́ yín a sì máa tún wá sọ lọ́jọ́ ọ̀la ẹ fọpọlọ ẹ wisdom ẹ maturity lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ for true justice ibi tí gbogbo yín bá ti gbé ṣe mistake ẹ lọ clear bẹ ẹ ṣàtúnṣe bẹ this is ridiculous this is is getting out of hand a lè bọ́ sórí Facebook nísìnyí ẹ pariwo yábèjì lẹ́gbẹ̀ẹ́ kan èyí náà tún ṣọ̀rọ̀ ajé ti ní owó tí wọ́n pa sápò lẹ́gbẹ̀ẹ́ kan lórí pé gbogbo ilẹ̀ ti ní monetization cash out ẹ̀dẹ̀ waste time on èèyàn tó wá ń wò it's not fear, kò fear. rárá. ẹ̀yin méjèèjì wrong you cannot make you cannot make it right both of you you were wrong or àbíkẹ́ ti ṣe mistake. Dorcas ìwọ not ti ṣe mistake ẹ lọ sort mistake tẹ̀yẹ sort yẹ out ṣe dey find the truth what kí ó ìyá ìbejì ẹ lọ sort out àwọn problem tẹ̀jọ create fúnra yín and then look forward to what killed this woman you know and then can find the right justice. But right now, it is not justice. It's all about self-interest. Because I, I, you know, àròjù náà you tó bá gbọ́n tó bá ní làákàyè lókù ló máa sọ pé uh, everything is okay with Dorcas everything is, is not okay with Dorcas Let's be honest to ourselves. The gbogbo wa mọ̀ kọ́lá rí. Everything doesn't seem to be okay. And the fact that, that she's not okay, I want to be náà the same thing àwọn know wà okay because their name is on the line the library is on the line. So both teams are not okay. And it's either you fix your problem and come back out can find the right justice from ìyá rather than wasting people time. rather than wasting people time. What the Yabeji or uh, what the police are, are doing on the Yabeji matter can only be done by can only be done by only in Nigeria because how can someone uh, that, that doesn't or ever been in contact with in the case for over six months will be held responsible. Anything, anything ló ń in Nigeria but right now Àtàbí kí àti Jọ̀kátì wọ́n ń lo influence agbára tí wọ́n ní connection tí wọ́n ní òun ni wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí and it's, it's not about justice for Iyabeji it's kind of unfortunate pé obìnrin ti kú nìsín ó ti kú òun ló lùsì èyí sì wà láyé èyí sì ń ṣe fúlákà yín lọ ẹ sì yọ ara yín lójoojúmọ́ kò dá o I wonder what <sighs> Born ọmọ ìbejì ṣe máa survive their mother is not she is not available <sighs> ọmọ ẹ̀yin bíbù yẹn ní ẹ ní empathy kankan rárá o ẹ ṣàbíamọ ọ̀dájú nìyí o. Hmm ọ̀dájú ni o ẹ ṣe eré. èmi ò ní gbèsè yẹn ní kankan o ẹ ṣe rere mo dẹ̀ máa kọ̀ntínú láti máa sọ pé méjì lẹ wrong ẹ wrong right now you are not looking for justice for your Iyabeji Justice for yourself, Lenji. Justice for yourself. mo ṣọ́pọ̀ ó ti wọ lọ́ka kó ti padà sí London sí bèèrè lọ́ka sì ti ń lo ó ti ń lo mọ́nà tó mọ̀ sí Nàìjíríà nísìnyà àti máṣùkọ́ ló ti lọ sí Nàìjíríà April May àti bọ́ sí June ẹ máa play una dey play eré pálẹ̀ ń ṣe tẹ bá ti tàn wá tó lórí Facebook ojú tó máa come out one day ṣá that's one of the beauty of this Facebook fracas tẹ bá ti parọ́ fún wa Facebook. tó bá yà ojú tó máa bọ́ but ẹ má jẹ́ kó late. ẹ má jẹ́ kó late. ọ̀rọ̀ nàìjíríà ó jẹ́ kí n máa That country is stuck. That country is fuck. We are going. wá, ó yẹ kán wipe Nigeria kúrò lórí máàpù. The country is really fucked up. Hmm. Ọlọ́run jẹ́ máa ṣọ́ wa lókun ní Nàìjíríà. Ọlọ́run nìkan. bẹ́ẹ̀ pé mi ò pé orúkọ báyìí rí. nígbà tó di police wá sọ pé you are wanted ó dẹ̀ wá lè jẹ́ ẹ̀wọ̀n ṣe ẹ̀kọ́ pa mí lẹ́rìn ní people are joke e joke too much you joke too much. Look, it's almost one o'clock over here. Am I can waste time around me by. I have some other important things to do for myself. Other important things I need to do for myself. I'll be catching up with you guys later. Marie Lola. I will come out tomorrow I will talk more about it. Maybe I'll be able to explain myself better. Yeah, maybe I'll be able to explain myself a little bit much, much, much better. Right now, I just feel like um, ìranù rẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ti really really really láti seek for the justice tí Abẹ́jí deserve. It is ready. It is well with all of you. Imagine justice nìkẹ́ justice nìkẹ́ wà ẹ má jà ẹ má bora yín ẹ wá justice fún pollution ẹ do with a maturity, maturity mind ẹ apply wisdom you know don't be selfish about it. Dorkas tó wọnú inú wò tó bá pẹ́ tó bá yá abọ́síta nínú abọ́ta nínú wò tó wà that is for sure èmi mọ̀ yẹn bó pẹ́ bóyá abọ́síta. ẹnìkan tí mẹ́nà bí o tẹ̀tẹ̀ ń retí tẹ́ fẹ́ gbọ́ tó bá yá abọ́síta wa sọ. kò lè máa gbé Nàìjíríà forever. wọ́n jẹ́ ẹgbẹ̀rún sàmú kò lè sá fún ọlọ́run lọ́wọ́ you can only run you cannot hide or you can hide but you cannot run. And I pray, and I pray and I hope everything lands. Everything could land the right way. everything will land the right way. Hey guys, let me go. Um, let me go and take care of myself, man. I have work to do. Only do my work to give me here day. Anyway, at my àti máa nípàdé ayọ̀ ẹgbẹ́ mi fi ń sílẹ̀ ọlọ́wà aṣáájú gbogbo wa o ọlọ́wà rẹ̀ foríjì fóúnṣọ́ àbí fóúnṣọ́ look lórúkọ ẹ̀ àwọn ọmọ tó fi sílẹ̀ náà ọlọ́wà adábọ̀ wọn bàbá bèjì ní tiwọn níyẹn ti ń lo wọ́ọ̀dù abẹ́ni three week lẹ́wọ̀n bàbá bèjì kí ni ẹ̀ṣẹ̀ tí yẹn ṣe ṣé wọn rí yẹn bail out wọn rí bàbá bèjì bail out ni or what. it is well with all